sí Ìnàrì àti Ṣẹ́rí nígbà ọdún ta explain fún yín that same thing ló tún repeat ara ẹ̀ sí ìgbà wọn la fẹ́ gbara wálẹ̀ lọ́wọ́ àwọn wèrè yìí eléyìí ń ṣe kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Sunday Igboho wá ṣe tiẹ̀ wọ́n ń pariwo kọ́ lọ arrest kí ló dé tí òníkan arrest ilé náà àníyà ló máa jẹ ogun wọn ìyà sì máa jẹ wọn ọjọ́ ìyà wọn ń bọ̀ ṣèjọba tọ́ọ̀gì la fẹ́ ṣe lọ́yọ̀ state ni tó bá yá ẹ máa compare ìjọba Ṣèyí Mákindé pẹ̀lú ìjọba Ajímọ̀bí ẹ̀yin ṣáà máa wò ẹ máa wò ẹ máa wò gbogbo ẹ̀ ṣe ń lọ gbogbo gbogbo ọ́físà ló wà lórí ìdúró ọtíma wà lórí ìdúró police wà lórí ìdúró road safety wà lórí ìdúró ẹ ṣàrọ̀ bí ṣiṣẹ́ wọn ṣé ìjọba ta fẹ́ lélẹ́yìí ẹni báyìí ti ṣe kínní kìí ṣe pé wọ́n arrest wọ́n wọ́n ná wọ́n ni. Sunday Igboho ṣe tiẹ̀ ń pariwo. ẹ́ hmm? tó bá tiẹ̀ máa ṣe yẹ kán gbà fún àwọn ọlọ́pàá kan ṣiṣẹ́ tiwọn. ìbẹ́tẹ̀gòjú yín ni ìbẹ́tẹ̀ ń bọ̀ Koiki Media, bringing work closer to your doorstep. dídì sọ nípa àwọn òfin ọlọ́pàá àwọn òfin ẹ̀kọ́ tó mọ̀ bá wọn kọ̀ńtró. ẹtì wọ́n ṣe ń náyàn ẹtì wọ́n ṣe ń náyàn. ṣètìṣẹ́rú ìjọba ta fẹ́ lọ́yọ̀ state lélẹ̀ sẹ́yìn náà rí dáadáa sẹ́yìn náà rí sẹ́yìn náà rí bó ṣe ń náyàn. so màá ẹ́ di broadcast yìí sùn torí iṣẹ́ wa dangerous wọ́n wà láyìíká wọ́n wà left and right mo kàn ń jí ṣe ni so mo kàn fẹ́ kẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣẹ́tìrì ṣẹ́tìrì ṣẹ́tìrì ṣẹ́tìrì ok.